إخوة الإيمان من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابرين والصابرات السلام عليكم ورحمة الله وبركاته. أدعو اسم الله أدعو الله عليك سيدنا. Ọlọ́run àti oṣù láti ìjẹjọ títí di ọ̀sẹ̀ yìí àti ọ̀sẹ̀ ọlọ́run rẹ̀. Ọba tó ní káwọn lọ́dọ̀ tiwa àbí ní òròyìn tiwa ó lè máa rí bí a ṣe ń fẹ́ ṣùgbọ́n pẹ̀lú bá ṣe tó rò pé kò ní bá ṣe ń fẹ́ yẹn a tó bẹ́tà wọn nítorí pé àárín gbogbo wa wà ọba tí ò lórí tí o yẹ ká bá ń jẹ́lé lórí àtúntò ọ̀rọ̀ wọn náà. Àtúntò ìjà kìí fún àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bí tí ọlọ́run fi ṣe òkun àwọn àlẹ́bí. Àlẹ́bí tó ṣe pé lẹ́yìn ẹ̀ àlẹ́bí mi ò ní dé mọ́. Àlẹ́bí tó ṣe pé ọlọ́run fún níwèé ìgbẹ̀yìn Al-Qur'an, Al-Furqan, Al-Kitab, Al-Dhikr, At-Tanzil ìṣòpé láàrín ọ̀fí ìmúdàrí mọ̀tíkì alìkùránì tààrí èèyàn níwá ka kùránì kó sọ pé àà ah, ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ rárá alẹ́bí tó ṣe wípé wọ́n ti jọ́ pé ìdàgbà kí á máa wọn tó fi ṣùpẹ̀ fún wa ìkẹ́ ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run kò mọ̀ bá níbi náà àti àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ alùpùpù àti àrẹ̀yẹ ìkọ̀ṣọ́ ọ̀bá ti di ọlọ́ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون ọjọ́ ṣòro ògbóta bá kó lọ láyé kankan ní wúlò mẹ́ ohun ọ̀gbìn wúlò ọláwọ̀ ní wúlò bàákà ní wúlò pàṣẹ́nàtò ní wúlò gbogbo tó ka lójú ìkankan ní wúlò mẹ́ ilà àmàlẹ́kàtàlọ́ àbẹ̀kẹ́lẹ́sẹ̀lì àyàfi ẹ̀rù tó máa bá ìsìnkú ọ̀dọ́ lọ àájú gbogbo wa pẹ̀lú kí ló dáa jùlọ نقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إتي أبا رمضان نبي الكبائر أو الشلة yẹni ó pé àwọn ìṣẹ̀lẹ̀ onípa máa dá tá a bá tọrọ àforíjì tá a bá fi lè kú lórí ẹ̀ wàhálà ńlọ́rọ̀ lọ ìtí náà ńlọ́rọ̀ lọ àpapọ̀ ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá onáà ni ṣahadatu zaro zaro ṣahadatu zaro oníkẹ́yìn àwọn jẹ́rìí èké níjẹjọ a sọ̀rọ̀ nípa kéèyàn máa pa ọmọ ọlọ́run àti àrẹ́sọ̀rọ̀ ọmọ àrẹ́sọ̀rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ńlá ni so lẹ́yìn náà ká máa jẹ́rìí èké nínú tó burú jù nínú tó burú nínú ẹ̀ṣẹ̀ kódà àwọn àfáà kan sọ wípé òun gan náà bí ìgbà téèyàn ṣe ṣíríkù ni oníléèyàn jẹ́ èkè bí ìgbà téèyàn ṣe ṣíríkù òun lẹ̀rí èkè jẹ́ torí pé ṣe mọ̀ pé ìdí ni pé a máa ń ṣe ṣàhàdàtẹ́yìn ashhadu an la ilaha illallah wa anna muhammadan àwọn lọ jẹ́rìí fún nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ṣàgbẹ́ bí bàtẹ́yà ṣe ṣírìkù náà nìyẹn kí ló ń jẹ́ ilé ìdí nínú tí ó wà ní ìṣẹ̀lá ọlọ́sọ̀ àdúrà Muhammad sọ̀rọ̀ àṣọlá ọlọ́ni àlẹ́bí náà máa àdúrà dúró ọlọ́ni àwọn tí wọ́n ní jẹ́rìí èdè wọ́n ní sí àwọn tó jẹ́rìí èdè láéláé wọ́n ṣẹ́yìnbó kọ́lá zura ọlọ́run ẹ jìnà sí ọ̀rọ̀ èké ẹ jìnà sí jíjẹ́rí èké ẹ̀rí láì kan náà Quran ọlọ́run ní ayọ̀ yìí ọlọ́run ní gbogbo àwọn tá a bá ọ̀rọ̀ tá a bá gbọ́ mọ́ gbàgbé bí ayọ̀ ṣe wá ọlọ́run yíwá níwèé ń bẹ̀ wípé gbogbo tá a bá gbọ́ pátápátá àbí gbogbo tẹ́ ti wá gbọ́ ilẹ̀ sámá wàlúbáṣọ wàlúfọwà kúlù ọ̀la ìjà gánà àlùkò mọ̀síkòlà ẹ̀rí gbogbo nǹkan tá a bá fetí wa gbọ́ gbogbo tá a bá fojú wa rí gbogbo tá a bá fọkàn wa rò gánà àlùkò mọ̀síkòlà ọlọ́run bá àlejò ọlá yóò bí wá léèrè níjọ́ tó ṣe wípé àdéjẹ́kẹ́ ló sọ̀rọ̀ a padlock ẹnu jọ náà kò sì sí ìgbà tí ọlọ́run fi padlock ẹnu fún wípé ẹnu máa wá àwíjàre ẹnu ó fẹ́ wá àwíjàre àwọn á ó sọ̀rọ̀ débi pé yóò wá àwíjàre jọ náà á padlock ẹ̀ àwọn ẹni kí ara ló wọ́n sọ̀rọ̀ láyé kan ní sọ́dọ̀ bùbá bẹ̀rẹ̀ سورة الغافر أو بالله من الشيطان الرجيم. قال وقال رجل مؤمن mi ààrẹ fúnra ọ̀ ni ní arákùnrin kan tó jẹ́ pé ó wà ní àwọn tó gba ọlọ́run bá gbọ́ tó ní imani nínú àwọn aráalé fúnra ọ̀ nínú àwọn èèyàn fúnra ọ̀ yàtú ìmáàlù ṣùgbọ́n kò jáwọ̀ èèyàn ó mọ̀ pé ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé nínú àwọn olùgbàgbọ́ òdodo lòun wà ó wá sọ fún àwọn èèyàn pé àtàkùlù náà lè já lẹ̀ ẹ̀ ń pa àwọn ọkùnrin ẹ̀ ń pa àwọn èèyàn ayé akúrò rọ́bì ọlọ́run tí wọ́n ń sọ wípé à ọlọ́run ọba ọlọ́run ni àwọn eléyìí wọ́n wá pẹ̀lú ẹ̀rí òdodo wọ́n wá pẹ̀lú òótọ́ wọ́n wá pẹ̀lú tó yẹ pé tí ò sí dáòtú ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tẹ́yìn ló lè sọ pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá yín yẹ o mìíràn bíkùn látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wọn wáyé ẹ̀kùnkà líbàní tó bá ti ẹ̀wà jẹ́ wípé irọ́ ni wọ́n ń pa fàálẹ́ yìí kẹ́lù ẹ̀rí irọ́ tí wọ́n bá pa yóò mọ̀ bẹ lórí wọn wáyé ẹ̀kùn sọ̀ líbàní tó bá sì jẹ́ pé òdodo lọ́rọ̀ wọn yùsíkùn báàbù lẹ́ni yàrá àwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ náà ẹ máa rí traces àwọn ọ̀rọ̀ yẹn at bẹ́ẹ̀ wá pa ẹ̀rọ mẹ́wàá bẹ́ẹ̀ ọba tiẹ̀ wá mọ gbogbo mẹ́wàá yẹn ìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ah, ah, irọ́ lélẹ̀ so wàkàlà ìgbà ẹ̀rọ ẹ̀ tí máa ń sọ òdodo ọ̀rọ̀ ìjọ kan èyàn e, ọ̀rọ̀ dèbìdì hà ah, lágbájá sì sọ báyìí o tàbẹ̀dù sì sọ báyìí tí ó débẹ̀ ọlọ́wọ́ ní iná lọ́ha dájúdájú ọlọ́ọ̀bá láàyè àdìmọ́nù hùwà mùsùlùmù dájúdájú ọlọ́wọ́ bọ̀bà àlejò ọlá kò ní fọ̀nà mú aláṣẹ jù kàgbà tó tún wá jẹ́ òpùrọ́ ọlọ́wọ́ ò ní fọ̀nà mú aláṣẹ jù bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ jù ni wá ẹni tí ó kírun á làánà rẹ̀ làánà wa ní ọ̀nà lọ́wọ́ tó fi mọ kírun ara àṣejù ni wọn ẹni tó rárá lo ìjáàbù kéékèèké àwọn tí kò jáàbù ńlá ó wà á rí pé kò sí lọ àṣejù yẹn torí pé ibìkan ló ti ń bẹ̀rẹ̀ ṣé nìkan ni òlò rárá ṣé wọ́n ṣe ń lò encouragement ló need á tún encourage títí tí ó tún fi ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ torí pé ìmọ̀ ìjẹ́rìí èké nínú tó burú ni o ọlọ́run bá lòdì sí púpọ̀ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a máa ń ṣòtè ìdúró fẹ́ni tá a mọ̀ lára àwọn aburú tó wà ń bẹ̀rẹ̀ ẹlòmíì tí ó ń san gbèsè tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ látàrí kó lọ dúró fún ẹni tí òun mọ ọwọ́ àtọwọ́bọ̀ wù so ẹni pé tí wọn bá ti rí tọ̀hún kí ni wọ́n wá ṣe o àwọn náà wá ebe ẹlẹ́mọ̀ sà ẹni náà ni wíìsẹ̀ ẹbẹ́ ẹlẹ́mọ̀ so ìgbà ìdílé ẹlẹ́mọ̀ ló o ẹ gbúdọ̀ rẹ́dí láti replace ẹni ẹ̀tọ́ ọmọ bóyá tó ní pé ẹ̀kẹ́jà wà ń bí iṣẹ́ ẹjọ́ wà ládùúgbò and àwọn tó máa ń sábà fall victim irú àwọn ọ̀gá báyìí àwọn tó máa ń trust irú àwọn tá a máa ń trust yìí sí báyìí a tètè máa ń fall sínú nǹkan ẹ̀ka láti láìjẹ́ bóyá tó ní pé ó jẹ́ bákan kò jẹ́ bákan a ti sáré trust yẹn kíákíá àlára tó ẹ̀ka àbámọ̀ ẹ̀ má dà sí àyètò léwu ọlọ́run ọba ìjọba ó ṣe ìṣàánú wa. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ń tí ó paramount láwùjọ tá a kì í lórí ẹ̀ láì tọrọ àforíjì ìyá rẹ لله الذي لم يلد ولم الحمد لله الذي انزل على عبده ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا ماكثين فيه ابدا وينذر الذين dà wá láàmú ètà bá ti kà àfi bá gbọ́ yé wọ́n máa yàtọ̀ kẹ́rù ìlà òun lẹ́lẹ́gbà ṣùgbọ́n ìwé mi ó sọ àwọn tí ń lò into a state of theological confusion tẹ́ tí ẹ bá ka é nínú ìwé é ọ̀tọ̀ ni tí bí yóò rí nínú ìwé bí tó sì jẹ́ ìwé kan náà tí ó sì máa takora wọn lọ́wọ́ mi sọ fún wa pé afárá ayẹyẹ tẹ́tẹ́ bá wọn lọ́wọ́ ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ọlọ́ni afárá yẹn tẹ́tẹ́ bá ọdún mẹ́rin kùrán ọlọ́ni ẹ̀ wá ló nípa kùrán ní ẹ̀yin mùmìnì ẹ̀yin mùsùlùmí ولو كان من عند غير الله tọ́lá ọjọ́ pé wọ́n kùrán yìí irú àwọn tó kọ ìwé míì tó yàtọ̀ sí ló ti wá ní láwọn ẹ̀dùn fi ìdílé ìdílé àpọ̀ ìdílé ìdílé ìdílé tó máa ta ọ̀rọ̀ ọ̀hún ọ̀rọ̀ tó wá ṣe àlùkùránì tó ṣe é níwèé bẹ́ẹ̀ àtàlọ́mọ ọ̀rọ̀ àtìkọ́lá tó ń kọ́ ṣàmọ́ bá ṣọ́ ìwé náà lọ́gbẹ́ nínú ìwé tó kù tó ń pè sáàbù Islam òun náà ni àlùkùránì tó wà kárí pé irú àwọn arábí kárí pé irú ìwé wọn ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀jọ̀ ní jẹ́ agbádùn pẹ̀lú wọ́n ṣe rí gbogbo tí ń bẹ lọ́dọ̀ wọn pé ó nọ́mà tọ́ ẹgbẹ́ lọ́dọ̀ tí wọn ló wà ní wọn ní já inú mi ní gbogbo ìgbà náà ni wọ́n mọ̀ gbá ah, ẹwọ tí wọ́n wọ́n sọ o àwọn tí wọ́n sọ báyìí àwọn tí wọ́n sọ báyìí ẹwọ tí wọ́n sọ. nínú ìgbà máa wò eléyìí tó jẹ́ pé ó tún gbajúgbajà lẹ́nìí òun náà ni ṣáàbùrù kọ́mù ọtí mímu kódà bẹ́ẹ̀ ládélé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n já afárá lónìí ọ̀pọ̀ àwọn náà lẹ̀ oríṣiríṣi ọtí ẹnìkan lé ní ìmọ̀ ẹ̀mọ́ wọlé ẹ̀yìn mú gbogbo ọ̀dẹ̀ ẹ̀ máa burú sí wọ́n ní nígbà tí bá wá dé wá tí bá dọ́dọ̀ àwọn jẹ̀mọ́ mo ní wọ́n àwàdà púpọ̀ tẹ́lẹ̀ mo ní àwàdà wọn rò pé mo ṣe mo ní mi bá ń belé ní ìsìn máa kọjú sáwọn èèyàn kí ló fẹ́ nígbà tó yẹ kí n kọ̀yìn sáwọn èèyàn tí wọ́n wá kọjú sí wọn àlà ó wá kọ̀ ọ̀nà ìmọ̀ mú ṣe ẹ̀yẹ àmọ́ nígbà tí ẹ bá rúkú tó bá sùn jùlọ eléyìí ṣe kéèké eléyìí ti dòótọ́ o àwọn ní ẹni tó ṣẹlẹ̀ ní pé torí pé kò tí ì mọra ni pé tó bá bí bá ti ṣe báwọn níjọ́ kiri ti máa padà síbẹ̀ láwọn ọjọ́ kejì ìgbà tí bá máa ṣe ti máa ṣe tẹ̀kílì ẹ̀ yóò mọra ẹ̀ẹ́ tó bí ìgẹ́ ti mọra ni àjásí pé ó yẹ kéèyàn ó tẹra mọ́ bàádà ọlọ́run kí bàádà ó mọ́ èèyàn ra ju ìyapa àṣọrọ̀ wọn bó ṣe ṣe máa rí náà nìyẹn o àwọn èèyàn ó dáwà ti ṣe bẹ́ẹ̀ wọn ní àpò ah, míì títí títí ẹlòmíì ìdálábẹ̀rẹ̀ lónìí kì í ṣe pé bóyá wúlí lì àwọn torí àwọn tí ń bá rìnà àpò ah, mímí ìlà nígbà tí ò rí ìdí mítà bí wọ́n ṣe máa ṣe yóò tún á burú jà àwọn tó bá ń bẹ̀ lọ ẹlẹ́mìí sọ pé wọ́n lè gbọ́ àdókò mọ́ ẹ máa wọ ẹni tẹ́ bá kó lọ́rẹ̀ ààyè dáadáa nínú yín ẹni tẹ́ bá máa gbogbo iye òṣìṣẹ́ ọlọ́run àwọn tó ń bá rìn òun òun ṣe bí tí wọn òṣìṣẹ́ ọlọ́run tó wò dáadáa ẹgbẹ́ ọmọ báyìí because kò sí wọn padà influence ẹ tó bá yá èèyàn náà fẹ́ máa ṣe bí tiwọn náà tó bá yá ètò àmì ẹ̀yẹ ọlọ́kùnrin ṣọ̀rọ̀ kúrò náà kí n tó mú àwọn ẹ̀rí ìdánwò ẹ̀rí Quran wa torí pé Quran ìwé kan tó perfect ni àwọn lárúbáwá they are heavy drunk wọn a máa kọtí tayọ àlà eléyìí wà fáwọn oníwàásí tá a bá ń ṣe wàásí ọlọ́run sọ fún akọ́jú lórí láti ilé ìwọ̀n bíyà bèèrè hikima wọ́n ní mọ̀ ọ̀rẹ́ ìbọ̀tì hasana وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله هو أعلم بالمهتدين ọlọ́ni olóró ilá ṣẹbí ni rọ́bì kẹ́mìlì hikima ẹ máa pèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá pẹ̀lú làákàyè wọ́n mọ ìlú ti hasana àti wáàsí tó rẹwà má fẹ́ èbú ṣe wáàsí wọ́jà nínú mi lẹ́bi àṣà tó bá sì di ọ̀rọ̀ argumentative essay tọ́rọ̀ bá di argument argue in the ways that are best torí pé ìlànà bá kan wà àdàbìmọ̀ tó ń la àṣẹ mi ọlọ́run mẹ́ni tó ṣìnà lójú ọ̀nà wọ́n wá alábìnrin mú tẹ̀lé ó sì mọ̀ tó mọ̀nà so ṣùgbọ́n ọlọ́run a máa lo ọ̀rọ̀ ní sábàbí nígbà míì gba ọlọ́run fẹ́ gba ẹni ṣùgbọ́n ẹgbẹ́ náà fẹ́ gbà tí wọ́n bẹ̀ sí gbèbú e òun ní gbà ó dàbí lágbára tó ó wọnú mọ́ṣáláṣí ó sì bẹ̀rẹ̀ sí tọ̀ síbẹ̀ mo mọ̀ pẹ̀lú ẹgbẹ́ táìmù ni kò ní lọ láàyè bí ó bá lọ láàyè gan yóò ti máa fọwọ́ bàtẹ́ ọ̀rọ̀ báyìí ah, tẹ́bí inú òun bọ̀ so bó ṣe tọ̀tọ̀ ẹ àwọn alábá àmì àwọn sàábé wọ́n bá gbáyà pé ẹ̀yìn níbo alẹ́bí nìkan filẹ̀ alẹ́bí wa sọ bóyá tọ̀tọ̀ rẹ tán sọ̀rọ̀ wọn wà lọ sọ̀rọ̀ kí ni wọ́n jẹ́ lájà alẹ́bí wa ní káwọn sàábé lọ kọ omi tí ó tó neutralize tọ̀ ẹ wá wọ́n sọ fún alẹ́bí wa sọ fún yẹn pé ṣòro ìta wọn àyè tó sì àmọ́ ẹ tó sì fọlọ́wọ́ sọ́wọ́ ọmọ àlọ́ kó lọ jẹ́ sásìkò tí wú àwọn bàrí ní sá wọ́n ní bèèrè pé kí ló ṣẹlẹ̀ kọ́dà kó má jẹ́ kọ̀ọ̀kan kó fọwọ́ di kó fọwọ́ di bóyá ó mú omi lọ báwọn oní frank ṣe máa ṣe tí ó máa da omi lẹ̀ tí wọ́n sì rò pé àtẹ̀yìn náà ni ó ti mọ bí bẹ́ẹ̀ tó wọ́n ṣe rí àlẹ́bí ní ibi tá a wà yé àyè tọ̀ síbẹ̀ ẹ wo wá sí. òbí ẹ wá ṣàlọ́gbà ọlọ́run kó kẹ́ ọ kó sì kẹ́ mi kó mọ̀ kẹ́ mi kankan wà gbogbo wa lọ́wọ́ kẹ́ mi ni a tọ́ba kù sí báwọn èèyàn yìí ṣe ṣe ni àkọsẹ́ni tó tẹ̀lé ọ̀ olóòjẹ́ pé nígbà míì pẹ̀lẹ́kùtù èèyàn fi máa sọ̀rọ̀ ẹni tí ń ṣàìdá èèyàn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ ní kìí ṣe tó lẹ́rìí pé wọ́n sọ̀rọ̀ kan kò sẹ́ni tó jókòó bí ìdí òmò ìjọ òdà kákan sáàmù ọbẹ̀ rárá wa létí gba àkíní òdà kí ni sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ tí tó pọ̀ gan-an torí pé táà mùsùlùmí bá ń sọ̀rọ̀ yóò dàbẹ̀ pé àbí kúránì nìkan ló against ọtí mímu ó wà nù bíbélì tó pọ̀ tó pọ̀ gan but máa kàn ń kàn wá nítorí àsìkò wa ní proverbs chapter twenty three verse nineteen bíbélì ní ìwọ ọmọ mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí gbọ́ dáadáa o twenty three verse nineteen má ṣe wà nínú àwọn ọ̀rùn tí àwọn tí wọ́n máa ń ba ẹran alára wọn tìka lára jẹ́ ọ̀rọ̀ yẹn pọ̀ gan kódà nígbà tó dé verse twenty nine bíbélì ni ta ló ní ìbànújẹ́ ta ló ní ọgbẹ́ láì nídìí ta ló ní ìṣòro ẹni tí máa ń pẹ́ nídìí ọtí wáyé nìyẹn òní má ṣe wò ó má ṣe wò ó pé á ah, kiri yìí ó dùn torí pé bó ṣe ń dùn bó ṣe ń mú yẹn ó ní ní ìkẹyìn àwa bù níṣẹ́ bí and at the end of the day ẹ wà á lọ́dún yìí bá lé bá á náà tí ó máa tọ̀ bá ẹnìkan yẹn ah bàbá ènìyàn sì lé ní ilé ẹgbẹ́ rẹ o lè sùn sínú gọ́tà bó bá sùn sínú gọ́tà o ìwà ṣe pé bóyá ó mọ̀ ọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ̀mí yẹn ní wọ́n sọ orí nínú wà ẹ̀ à ilé ìgbádùn ni wọ́n ìgbádùn rẹ yóò wá jókòó ó fara balẹ̀ wàláì àwọn èèyàn níwèé ó tún yá ju ọ̀rọ̀ tí nítorí ábì lẹ́ẹ̀rí wèrè tó jókòó ní gọ́tà òun náà mọ tó dà jẹ̀wèrè náà wà níta dàgbà sí tó bá tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn pé ebi ń pa wọn ti fún lówó ìsánlì ẹ̀ náà ni ó ra oúnjẹ tó bá ti wá ra oúnjẹ tí ò bá ti yó yóò ti máa sọ fún pé òun ò tí ì yó yóò tún máa bèdè ẹnu ìfẹ́ bèdè ẹ sọ̀rọ̀ yóò máa bèdè ẹ sọ̀rọ̀ bóyá kò òun ò tí ì yó àwọn yóò tún fún lówó ní ẹni tó a responsible person yóò jókòó yóò wá wọn títí débi wípé our unconscious anábìrì kò lómi sí ìrìn àwọn gbogbo tí bá ti ń tìyàn gbọ̀ngbọ̀n gbogbo tí bá ti ń change state èèyàn from normal to abnormal around gbogbo tí bá ti jẹ́ kéèyàn mọ téèyàn ṣe at a specific time around ẹlòmíràn ẹ but tá a bá wá fi kí àgbóńkọ́ bẹ́ẹ̀ ló lè dé ọ̀pọ̀lọpọ̀ adáhùn jẹ̀dí bóyá lómi ò kalẹ̀ sọ pé jẹ̀dí tó ní alẹ́ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àlùsọ́lá alẹ́ mi nìkan lọ́wọ́ látẹ̀jà àlùsùbá àkún fi máa ha rọ mọ́ àlẹ́ yìí ọlọ́run ò fi wòsàn sínú tó ṣe léèwọ̀ fún yín àti àgbẹ̀ wàhálà nu ó dàbí láyé ijó ọ̀tọ́ bàbá wà lè ké ó bóyá wá ṣẹ̀ àbá wa nà ẹ̀ sì máa àfáà ayé ijó tí wọ́n bá nà ní nínà bíi pé kó kọjá sọ wọ́n kò wá ní kọ́mọ rẹ̀ rìn ẹkún tí ń sun gan ẹkún tó fẹ́ sun gan ẹkún àìdákẹ́ ni ẹ̀tọ́ wá ní kọ́mọ rẹ̀ rìn ṣàfẹ́ bí ẹ̀ bá ní bẹ́ẹ̀ yẹn nígbà tí ìgbà tó fẹ́ ya wèrè torí kò ní jẹ kú kò ní jẹ yóò máa ṣe méjèèjì simultaneously ó sì gbọdọ̀ ṣe tá a fà wí bẹ́ẹ̀ náà làwọn títà àgbà yẹn náà bí wọ́n ti ń nọmọ àmọ́ ní ìbá nàmá mi kò dé ní ọlọ́mọ òdìjẹ́ kọ́mọ ó bàjẹ́ ebi nígbà kan náà àwọn máa ń fọ oògùn bá tíṣà tí wọ́n lọ tí wọ́n lọ bá tíṣà sùn ara ìdísípìlì yẹn láyé jọ àní inú yín ó tún máa dùn gẹ́gẹ́ tó wà lára àwọn tó fẹ́ lọ ṣiṣẹ́ lé tíṣà tínú yín ó dùn pé wọ́n kọ́ ọkọ yín sínú líìsì pé ẹ fẹ́ lọ ṣiṣẹ́ lé tíṣà kò sí ẹ̀rọ pé ńgbà náà kò wé lọ títí kò fẹ́ẹ̀ sáwọn ọmọ ọbẹ̀ primary school tó gbé kó bọ́ ṣe díẹ̀ tó bá kọ́ ẹ̀ ìdúró lára yóò dúró lára ẹ̀ débi pé ẹ tó challenge ẹ̀ yóò múra tí ó sì mọ ẹ̀ lára títí ṣùgbọ́n lẹ́nu nǹkan ìgbà náà kò dẹ̀ sí much kò sí lásìlábọ̀sì kò sí kẹ̀kẹ́ iná bá ti kọ́ yín náà wọ́n kọ́ yín láyé làbẹ̀ igi orógbó bọ̀tí ní ìsìn sílábọ̀sì wà kò sí sí standard kankan gbà náà ọlọ́run sì sọ àwọn tó fẹ́ ọlọ́run sọ àwọn èèyàn di tó fẹ́ sọ wọ́n dà gbà rẹ̀ aláàrí medical practitioner gbà rẹ̀ àríwáyà gbà rẹ̀ ṣùgbọ́n nílé ní ìjọba pé gbogbo nǹkan la wá ní kò wá sí seriousness mọ́ kò sì sí nǹkan tí máa ń kó àlà bá àwọn èèyàn òun ni tí mo mú lọ́wọ́ rẹ̀ very disastrous ẹ̀ẹ́dì ẹlòmíì yóò sì máa chat for good three hours kò sì ní mọ̀ kọjọ́ ti lọ ẹ wá bẹ́ẹ̀ pé kí ní ṣe obìnrin náà ní bá sọ̀rọ̀ obìnrin náà tí ó fi wá gbàgbé gbogbo ọjọ́ ti lọ ẹlòmíì lè wá di fíìmù yóò mọ owó fíìmù lọ gbáà àwọn akẹ́kẹ́ máa ń tara àwọn ọmọ kékeré wọ́n wà lóru lọ́wọ́ ẹ̀ wọ́n mọ owó fíìmù wọ́n mọ kàwé wọ́n mọ owó fíìmù wọ́n mọ kàwé so ní kúkúrú ẹ̀dá jìnnà sí ọtí wọn pàápàá jùlọ ẹ̀dá jìnnà sí ìyapa àṣọ lọ́wọ́. Eh, àwọn ọmọlẹ́yìn kristu wọ́n ní àlè máa dẹ́ṣẹ̀ ká sì máa àlè eh, wà nínú ẹ̀ṣẹ̀ ká sì ní kó orí ọ̀fẹ́ máa pọ̀ sí gbòsì ọlọ́run ní ọlọ́run kì í nífẹ̀ẹ́ ní tí bá yá pa àṣẹ rẹ̀ bó lè máa rúwúyẹ́ lọ́kàn ẹlòmíì gbà ah, á fúrọ̀ èmi kò sí tí mo fẹ́ bá wọn ò ṣe fún mi ẹ eh, kìíní kan ọlọ́run kò ṣe orí ẹ̀fẹ́ nílẹ̀ fún ọ àwọn òní kà nínú ìtàgbé ẹni tí bá yá pa àṣẹ ọlọ́run ọ̀rẹ́ àyè ọlọ́run kò sí èyí wọn náà fi ń jẹun ẹni pé àwọn àfáà kan máa ń sọ fún wa pé tí gbogbo àdúrà tó bá ń ṣe tó bá ń gbà á àdánwò ní múra àdánwò ní o ìjọ ọlọ́wọ́ bá yọ sí ọ yóò gbà ọ lẹ́rù àdánwò ní o ìwọ tó wá ń wò pé àdúrà rẹ gbà ọlọ́run máa máa ṣe ọ bẹ́ẹ̀ ni torí pé bá àdúrà rẹ bá gbà ayọ̀ ti lè pa ọ́ wọ́n ní kìnnì kan yẹn pààyàn ayọ̀ ní máa pààyàn ẹlòmíì tọ́lọ́run mọ̀ ọ́n máa da dúró bó ṣe da dúró torí káyọ̀ wọn pààyàn torí tẹ́lòmíì tọ́lọ́run máa gbé ga bó ṣe wà lọ ayọ̀ ó ti pa torí pé kò sẹ́ni tọ́lọ́run ó fún ní àrísìkì díẹ̀ yóò fúnra rẹ̀ ní class which is normal kíláàsì tẹ́lọ̀ mi bá wá fúnra rẹ̀ ó ní ó padà ṣe pupa nítorí kò ní dúró níbi kò ní dúró níbi tó ṣe díẹ̀ mọ́ yóò máa lọ bí àwọn ibi tí sì ń lọ àdéhùn dídé wọn padà wá fa ohun kan tí ò fẹ́. kọ́mọ bá tó lọ kún ṣẹ̀ṣà lọ it is grace kéèyàn ó tó máa ṣètò ọlọ́run kó sì dúró ń bẹ̀ ọlọ́run ni máa ń ṣàánú ẹ̀ torí pé ṣe ìtọ́ ọ̀la àtọ̀là àlẹ́ anabi sallallahu alaihi wasallam anabi ní ojoojúmọ́ ayé oníṣẹ́ ìtọ́n yóò máa gbé àga rẹ̀ sórí omi àdìsí náà àti mo fẹ́ kó tilẹ̀ kan anabi ní àwọn èèyàn mẹ́ta kan ọlọ́run ò ní ṣíjú àánú wò wọ́n nínú wọn náà ni ọ̀mùtí kódà anabi sọ pé àdúrà àwọn ò ní gbà gbogbo iṣẹ́ rere tí wọ́n bá ṣe kò ní gun sánà anabi àkọ́kọ́ ẹni tí ń bá ẹni tó kórìíra ẹni tí ń kírun fún un wọ́n bá wọn jà láì méjì àlẹ́bí àdúrà rùn ní kò ní kódà kò ní kọjá orí rẹ̀ láì dé pé ó dé sàn. bẹ́ẹ̀ sì ni obìnrin tó ṣe wípé òun àtọkọ rẹ̀ wà nulẹ̀ ọkọ rẹ̀ sì ń bínú sí i àlẹ́bí àdúrà rùn nígbà tọ́lájì sì ní owó akára sọ pé tí obìnrin bá kú tọkọ rẹ̀ bá yọ́nú sí àlẹ́bí ni ó wà jẹ́nu so ẹni tí ọkọ rẹ̀ bá yọ́nú sí àdúrà rẹ̀ gbà àti àwọn ọ̀rẹ́ méjì tó ṣe wípé wọ́n já okùn ọ̀rẹ́ ara wọn àbí wọ́n já okùn ẹbí tọ́gbà náà sọ fún wa pé ẹni ẹ̀ oníwà ìjẹ́ náà ẹni tí bá já okùn ẹbí pàápàá jùlọ inú ṣẹ̀tọ́nù máa ń dùn sí disunity bí ló fà á jẹ́ tó bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ tí oníkálukú bá wá padà alẹ́ fi ṣẹ̀tọ́nù wà gbé àgbẹ̀ sórí omi yóò máa bè lọ́wọ́ fún wa pé kí ẹ̀yin ṣe ìkànnì àá ah, mo sì mo mo mo ẹ eh, mo jákè ní kó mutí lónìí àlẹ́bí ṣẹ̀tọ́ ni òun ṣe sí a ah, mo jẹ́ ní kó ṣe sí náà lónìí àlẹ́bí ṣẹ̀tọ́ sọ fún pé òun ṣe sí àlẹ́bí títí dẹ́ni fún wa ah, ha lónìí mo sì jẹ́ mo sì jẹ́ kí àwọn ọ̀rẹ́ méjì káwọn méjèèjì kí wọ́n ya para wọn àbí mo jẹ́ kí ọkọ àtìyàwó kí wọ́n ya para wọn àlẹ́bí a ah, ìwọ gan ló ń ṣe sí àlẹ́bí ni èso wà á gbé alẹ́ tí ń bẹ lórí ẹ̀ yóò wà á gbé so gbogbo ẹgbẹ́ tí bá tí wọ́n ń ṣiṣẹ́ nípa disunity irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kẹ́ni mọ̀ pé irinṣẹ́ ìṣù ayé gbà kan kò sí ní wọ́n tún tún ṣe so ẹ rí pé we are not a perfect being tẹ́ẹ̀tì kírun fún ọ tó bá ṣe tí ò dáa pé sákìyèsí èèyàn lòun náà èèyàn ní kí ni o èèyàn lòun náà sọ́kùnkì wá ṣe pé ọmọ ọba mọ́ta ẹni tí ń gbà ọ́ lẹ̀ àwọn olùgbèsè ọlọ́run kọ́ ṣe ṣàlẹ̀ ìdẹ̀ta ọlọ́run ojú àti ọlọ́run ṣe ṣe ọlọ́run ṣe ìbálẹ̀ sí fún wa ọlọ́run ojú àwọn ọ̀ṣẹ̀ ìyá ti láyé ìta àti dísẹ́ ìlọ́run ṣe ìgbà fún ìta àti wọn padà kí wọn kọ́ ṣe ìgbà fún ìlànà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀síwájú náà nínú àwọn ohun tá àwọn kan rí sí ọkọ̀ ṣòro fún wọn bẹ́ẹ̀ ohun tá àwọn kan rí sí ọkọ̀ ṣòro fún wọn bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ṣọ́ yẹ kẹ́ni ẹ̀fẹ́ kọ̀ọ̀kan o ohun tá a ti ń kọ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà ọ̀làlà àwọn ọ̀là kọ̀ọ̀tà ìlà àdúrà àwọn àtẹ̀rà àlàkọ̀tà ìlà àfẹ́ńtà ọ̀là àmàmà ìlà àfẹ́ńtà ọ̀là ìlà àfẹ́ńtà ọ̀là àjẹtọ̀ ìlà àjẹtọ̀ ìlà àkàrà ìlà àmàmà ìlà àfẹ́ńtà ọ̀là ìlà àfẹ́ńtà وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناصية بيدك قادم في حكمك عدل في قضاءك نسألك الله بكل اسم هو لك سمعت به نفسك أو أنزلته في كتابك أو أنزلته تر أحدا من أوسع فاتا بك ومن بعيدا أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذات أمورنا وأمورنا واقف مكان الحزن فرحا ورحمة يا الراحمين سلمنا من كل الفزع والحزن والهم والغم والضر والشر والفقر والمرض والشقاق والفسوق ومن كل ذي ومن جميع مصائب الدنيا والآخرة يا أرحم ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله السلام